olúwa fẹ́mi abdulateef ìṣọ̀lá olúwa fẹ́mi adébáyọ̀ wàláìtàláì ó dá mi lójú débi wàlàlá àlìyàn ìyàwó tó nílé ẹsẹ̀ méjì lónìí. mẹ́rin làwọn pèsè. ara kì í ṣe àbàmì méjì lónìí ẹ má bọ̀. rárá hmm. donation làkọ́ fẹ́ ṣe náà donation làkọ́ fẹ́ ṣe náà ìjọ tí mo rí wọn gbẹ̀yìn a jagun ni ẹ níbi jagun jagun láti ríra ah! kìí ṣe kéré fífa bàbá wa máa ń sọ pé ṣé làwọn ń ṣe ìkan wá ṣojú mi àfa wa mú mi dání lọ bẹ̀ wọ́n rìkọ́ọ̀dù fíìmù one minute wọ́n lè ṣe bí ẹ̀ẹ̀méje èmi hmm. ò ní sùúrù ògbólé yìí o a ti kúrò lórí sẹ́jú nítorí gbogbo dé yìí wọ́n wá ṣàlàyé fún wa pé wọn tá à ń wo yẹn wọ́n máa ṣe ṣọ́ọ̀tì kọ̀ọ̀kan ní kọ̀ọ̀kan ni wọ́n á tún lè fi gbogbo kìíní ẹ̀yẹ kọ́lá sọ nílé afẹ́bọ́ síbi ká gba donation ẹ jẹ́ sọ fún wa nípa ẹgbẹ́ alimusebuṣe nabinabi ìṣẹ̀rí tí bàbá wa ń jẹ́ eh, ṣé patron ni àwọn ni patron wa ẹgbẹ́ yẹn ti wà láti bí twenty three years ago èyí tá a gbé dání jù tá à ń ṣe humanity service ni humanity service humanity service tá à ń ṣe yìí ló dí wa lọ́wọ́ ni ò jẹ́ ká lè sọ pé nǹkan báyìí tá à ń ṣe aniláìpẹ́ tá à ń kọ́ sílùú Ìlọrin ní Kwara State College of Arabic and Islamic Legal Studies à ń kọ́ beautiful gigantic library síbẹ̀ àti research center a ní mọ́ṣáláṣí inú Kòròdú yìí tá à ń kọ́ àbáwọn project tá à ń ṣe gẹ́gẹ́ bí humanitarian service tó bá pass jù á establish ẹ̀ ara níṣẹ́ fún àgbà ṣọ́ọ̀bù fún tọ̀ wọ́n náà dèèyàn rèé máa mú àwọn ọmọọṣẹ́ sọ́dọ̀ kí wọ́n náà máa kọ́ wọn gbogbo àwọn eléyìí ní tá à tí ó ń kó tó jẹ́ kí tilẹ̀ fẹ́ pọ̀ ju tẹnu lọ àmọ́ tá a bá wá sọ́dọ̀ bàbá wa báyìí opportunity lélẹ́yìí fún wa máa ń sọ fáwọn èèyàn kí ló dé tó jẹ́ pé ní Ramadan làwọn èèyàn máa yọ zakat ìjọ́ tó lọ́ọ́ ní ká yọ zakat kò sọ pé ká yàn nú àwẹ̀ ṣùgbọ́n oníkálukú wá gbà yí pé èyí tá a bá ṣe inú àwẹ̀ yẹn ìlọ́po ìlọ́po ìlọ́po ìlọ́po ni la ṣe máa ń sáré pé ká ṣe nínú àwẹ̀ nítorí kí n pe bàbá wa jagunjagun síta ni pé àwọn tá a fẹ́ gba àsìkí lọ́wọ́ wọn ń bí àwọn lọ́wọ́ máa korúkọ wọn fún mi ní ìdílé bàbá wa Adébáyọ̀ níta máa ṣe lọ́dún ìmọ̀ àyàtọ̀ ọpẹ́ gidi gan la fẹ́ dá lọ́dún nìyí.

wọ́n ṣe fídíò kan ṣàdúrà fún gbogbo wa ọlọ́run ò ní ṣe lẹ́ẹ̀kan kò ní ṣe lálọ́mọ ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ à á lọ à á lọ à á lọ níjọ́ mi tẹ́ bá fẹ́ lọ mú lè mú báàgì dání pé tọ̀ lágbájá jájọ lọ lórúkọ ẹbí tá a wá báyìí a máa torí ọmọ ẹbí lèmi náà báyìí nìsín bàbá sọ ọkọ fún mi lẹ́ẹ̀kan kí ni ẹ wọnú ara wọn gan ẹ̀mí ní sọ́ọ̀tà gbangba báyìí ọlọ́ba akẹ́yàwó Aisha tó àyọ̀ká àìsàn àtàwọn ọ̀kà tó wá wà láyé ọlọ́jọ́ ogun lẹ́mí o. amina. ẹ bá mi ṣe ámì. amina. ẹ tó bá mi ṣe ámì. amina. torí ẹ̀ lèmi tèmi náà lè fi gun o. tọ́ bàbá wa ní gbogbo èèyàn tó wọlé ọkùnrin ń dá wọlé obìnrin ń dá wọlé àmọ́ àwọn kan wà tó yẹ pé gbà kan wọlé kò ṣeé pín kò ṣeé yà àmọ́ èdìjọ wọlé papọ̀ ni ọkọ àti ìyàwó lójó dé papọ̀ tí ayé rí pé ah ọkọ àti ìyàwó ló dé yìí ta ló rán mi létí tọ́pìkì tí bàbá tìrìtì ní àná ní lẹ́kìọ̀ tá ṣe lánàá grace ti dé bàbá wa adikas àtẹ̀yìn àti ìyàwó yín gbogbo tábà ẹ̀ lè sọ pé gbogbo amásàn ọkọ̀ mọ́tẹ́kọ̀ fún twenty million àbí màá yí kìlẹ̀ àmà lọ́yẹ́.